المنشد أنا

بسم الله الحمد لله والصلاة والسلام على رسول nípa pẹ̀sán àkọ́kọ́ tí pẹ̀sán àdáǹkà pẹ̀sán àkọ́kọ́ ẹni tó bá ń kí òun lọ́jọ́ yìí tí ó bá ṣe mistake tó kí wọ́n fi lẹ́ẹ̀ tí wọ́n bá tẹ̀ wọ́n bá kí wọ́n ṣàlàyé kí wọ́n kọjá ṣe ń ṣe náà ni tó ṣe pé lórí òun ó pé bàtí yàrá ń kí wọn lọ́wọ́ ó pé yàrá ti bíbí fún iṣẹ́ ọ̀hún ẹ̀yìn lọ́dọ̀ ṣe nǹkan mí. wọ́n gbà tẹ̀sán yẹ kó dọ́wọ́ fún sí kó dọ́wọ́ fún lórí ọwọ́ òsì fún èdè wà láyà báyìí tí ò sí bẹ́ẹ̀ lọ́wọ́ á gbé ọwọ́ òsì lé ọwọ́ òsì nígbà kí èèyàn máa gba wa kí wọ́n máa ṣèjọba rẹ̀ níbi ìwà torí pé yóò fà kí wọ́n ṣiṣẹ́ tí alákòóso ti ṣiṣẹ́ tó ti lọ ṣiṣẹ́ òkè ọ̀ṣẹ́ so èyí ẹ̀sìn náà ìmọ̀ èèyàn lè bùkátà lọ sọ́kàn wọ sọ́kàn yẹn fún owó ẹbí ọ̀sán báyìí wọ́n náà dáwọn dọ́gbé ọwọ́ rẹ̀ àbí kọ́ mẹ́rin ìjọba jẹ́sán kí wọ́n tún sọ báyìí tó kún lè fún wọn tí wọ́n ṣe dáadáa kó ti ṣe báyìí ìyẹn ẹ̀sán kúkúrú sọ̀tọ̀ yẹ kéèyàn ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá kéèyàn tán èèyàn lè sàlẹ̀ ẹ̀fẹ́ mi pé bí wọ́n sọ̀rọ̀ ẹ̀lẹ́ méjì ọwọ́ ọ̀sìn náà máa ń gbé lọ́wọ́ òsì nígbà tí wọ́n bá jọ wọlé lé ọwọ́ ọ̀tún tó ìkàtà yà pété àbájọ àtàn lọlọdọ báyìí àbájọ àti ọtajú ní ọba bí kí ọmọ tì mẹ́rin kan wọn ti ń kùnrin gbà tó ń kírun lọ́wọ́ bí kí wọn sọ fẹ́rẹ̀ nípa ọkùnrin wọn sọ fẹ́rẹ̀ nípa ẹnìkan kan jọgì wọn sì bàṣà hòdì ní o àbí ìmọ̀mù àbí ìmọ̀mù ti ń lọ síbi sojúdù kejì lé kí wọn ti di pé ń tóbi ẹsẹ̀ láì níbi ìrìnsọ̀ èèyàn rà tuntun ká lọ́dún tó bá nǹkan ṣe báyìí ẹ̀hẹ́n kí èsì kan tí ó ní ọ̀pọ̀ iṣẹ́ tí ọ̀pọ̀ tó ṣòwò ló ṣe yàtọ̀ sí ibi tájú àwọn tó bá yàtọ̀ sí yẹn kò tọ́ ọmọ rárá ilé pé ó kó yà lọ ló kó aláìrò ní kò ń dúró tí wọ́n ń kí so bí a bá ti nìkan ó lè ṣàlàyé fọ́ńtọ̀ báyìí báyìí báyìí ránṣẹ́ ṣe wọ́n jẹ́ ìrìn àbọ̀jẹ̀ nǹkan nínú àmì òṣèlú tó fi àbí tí a bá ti ń bí omi bí a ti fi èyí á ti kí wọn ká ló ń tọ́wọ́n ọ̀bá wọn ó ń kí ọ̀rọ̀ yẹn tiẹ̀ àbí wọn kàn kàn jọ fẹ́ràn yẹn wá ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn àbá àwọn amọ̀ta ti yẹn rẹ̀ rẹ̀ fọwọ́ ọ̀tún rẹ̀ kó jẹ lọ́wọ́ kó jẹ lé ọwọ́ òsì bá níbi ètò sọ́lọ́ lọ sọ̀rọ̀ àtàtì wọn rí ẹ̀ka tó ń kí tí yóò gbé ọwọ́ òsì lé ọwọ́ ọ̀tún ànábì sọ̀lọ̀ sọ̀rọ̀ àwọn ará gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lé ọwọ́ òsì ní ọ̀sẹ̀ kankan àṣàyà so ìyẹn ọ̀rọ̀ àṣẹ bẹ́ẹ̀ sí láì fi bẹ́ẹ̀ kejì rẹ̀ náà bàlá sí nínú nípa pẹ́sàn kejì ẹni ẹ̀rìn ilé dáhùn lẹ́yìn tó dé pé sí nǹkan tí náà kìlọ̀nù bẹ́ẹ̀ á dẹnu yìí ṣùgbọ́n láàárọ̀ àwọn so táwọn ọmọ so so yóò ṣe tẹ́tí mo lè sọ ọjọ́ kan lè ní ṣùgbọ́n láàárọ̀ àwọn so ọ̀dọ̀ láti láti láti dẹ́ ọjọ́ tó bá jẹ́ mùsùlùmí ọ̀dọ̀ tí wọ́n lè sábà ní pípọ́n náà wọ̀ ọ́ kí ń pè wọ́n máa ṣe ní àdúgbò máa ṣe hajj tí o bá jẹ́ pé kọ́ni bá ṣẹlẹ̀ o so nípa bá jẹ́ mùsùlùmí o muslim tó jẹ́ muslim kìkì tí o sì pé o ṣe nǹkan tó yẹ kó o ní ọ̀sẹ̀ o ti yẹ ọ̀nà àbáwá tó nílé.

ọjọ́ àjẹdọ̀ kálukú ẹ̀ ń tẹ́ bá ti dé sínú wa ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn yóò àlọ́ lè parí sí sẹ́nà àdìgánà ni àbínú náà lọ́nà àkóso àlọ́ àdìgánà lọ́nà bá ti ka wọ náà kátó àdìgánà náà sọ́dọ̀ pé ẹ tí wọ́n bá ti kú ẹ bá ti dé sínú kòtò tọ́lá ẹni sọ̀rọ̀ pé kòtò ẹni tí kòkó jẹ ẹni tí ẹja jẹ ẹni tí ẹ̀tọ́ tí kìíní tí kìíní láti ń pè tí má jọ yọyọ sùn orí ẹ̀tọ́ máa ẹrú ọjọ́ tó ẹrú ọjọ́ bá òkú àti ìdẹgẹ àwọn àwọn pressure kan wà látọ̀dọ̀ ọmọ dáka sí. so ẹgbẹ́ tí wọ́n bá rí ẹgbẹ́ tí wọ́n bá rí tí wọ́n bá rí gbèsè sàlẹ̀ ìka sọ́dà bí wọ́n bá rí ẹgbẹ́ sùn ayé torí ọlọ́run ọba wọn ló dá ọdún wa ló sì dá ọdún àpàdà ó sì dábàá lé ọdún kan. ẹran tí ó di ewu àti ẹni tó táwọn kan ò ṣiṣẹ́ dáadáa ìṣẹ́ bú lòún ṣe ọ̀rọ̀ wa bá a pé tóun bá kú ẹ̀ iná ọlọ́run tó ń wọ̀ ní àgbà ọ́ ni kí wọ́n jọ káwá sọ fún àmàlẹ́ pé kí wọ́n jọ òun náà kí wọ́n jẹ́ òun yányá tóun bá fún wa bẹ́ẹ̀ lókè wọn fi ẹrù wọn lẹ̀ tí wọ́n á fa sínú odò bí odò lánàá lérò pé ọlọ́run ní jẹ́ òdòdó tó ń bá ṣe bẹ́ẹ̀ pé tó àwọn aṣọ fọ́tò náà bá ara sùhánà lẹ́ so ìgbà tí ẹnìyẹn àtẹnìyẹ sáfẹ tó ní kán sílẹ̀ pé pé èrò rẹ̀ pé kí wọn má gbé ọ̀n dìde pé tí wọn bá ṣe bẹ́ẹ̀ wọn náà nígbà tí wọn dára pé àmọ́ pé òun kò ti dẹrù tó fi abẹ́rẹ́ pẹ́sàn náà wọn. so ọlọ́run wa ní kí wọ́n sa ìlú ẹjọ́ wọn mọ̀lẹ́ka sọ ọ́sà jọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sọ́dọ̀ dalẹ̀ àpàdà gbogbo tó fọ́n kẹ́kẹ́ tó fọ́n kásì ní kí wọ́n sàlẹ̀ wọ́n sì dalẹ̀ àpàdà wọn ni kí ló máa ṣe lé ìbẹ̀rù ìyá ọlọ́run bá ni so ìbẹ̀rù ìyá wọn náà àlùkàlà forí jẹ pé tó ti rọ fún omi yàtọ̀ tó lè fi jẹ ìṣe ọba tọ́sí ọlọ́run kò dàgbà forí jẹ bọ́tí ní kí màá ní pé ó di ẹrú àlọ́ ìdẹ́rù òde wọn bá fa sínú odò ọlọ́run ló ní odò ẹ̀dá ẹ̀ olódò odò ẹ̀dá ẹ̀ gbogbo bá fẹ́ràn ìṣẹ̀kọ̀ ẹ̀dá kẹ́ni kan máa rò pé báyà ìjọba ti dé sùn sàré nìkan sí náà ní obìnrin pẹ̀lú ìṣàn lọ́wọ́ ẹ̀ àjẹsán dé sùn sàré àjẹsán àbínú sàrẹ́ tó àdàpọ̀ ní tiẹ̀ lọ́yà àwọn tẹ́lẹ̀ tó kú sí ìlú ọ̀jẹ̀ rà gbọ́dọ̀ kí ní kàdá alákọ̀ṣọ́ abẹ́ ṣàmùwà kò sẹ́ni tí màá kàn ní bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n ní bẹ̀rẹ̀ pé kí ló ṣe kí tẹ̀wá kẹ́sàn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ nǹkan kò sẹ́ni wọn bẹ̀rẹ̀ rẹ̀ yàtọ̀ sáwọn níbi ọlọ́run adé nǹkan tó máa wọ́n ti wá rí bẹ́ẹ̀ tó ń kálukú bá ti tí ti bẹ̀rẹ̀ kẹ́sàn ìjọ ìjọ ìbí ọ̀nkálùkù wa ó ti bẹ̀rẹ̀ àgbà yẹn lórí pé ìṣẹ̀mí tó kọ́lùkù náà ṣẹ̀rẹ̀ nínú sàárè ọ̀hún náà ń pè ní àyà tó bẹ̀rẹ̀ sàkíyà ìṣẹ̀mí tó jẹ́ pé àwa ọ̀ma bí wọ́n ṣe bí wọ́n ṣe ṣẹlẹ̀ sí wọn àwa náà ọ̀ma tó ṣẹlẹ̀ mọ́ so ìṣẹ̀mí gàgá gàgá ń bẹ̀rẹ̀ àrẹ gbàdúrà gàgá ń bẹ̀rẹ̀ ìyá tó so kò sẹ́ńtọ́ sọ́nà kọ́ ṣàánú ọdún kọ́ńkálùkù bá ṣe lókù ẹni tó bá ti wá kú ẹ àbí ọ̀sán bá lọ sẹ̀nú gbẹ̀yìn àwọn abìlẹ̀ àwọn tó náà kà sí yorùbá ní àjọ ká tí ọ̀dà kí ìsìlámù tó kí ìsìlámù tó dọ̀dọ̀ wọn àbí kan tó gba ìsìlámù nínú àmì tó yẹ kó sì ṣẹ́kù ní ìròrí àwọn ẹlòmíì dìbò tó jẹ́ pé kọ̀ọ̀bà mọ̀ ẹ̀yin tó yẹ kó lè dọ́kúkú lọ́wọ́ fi lè yájú àbí wọ́n ti kí nìkan tèkú ni o kéde kí ni tèkú ni o ọ̀rẹ́ ẹ̀dá kú ni èèyàn sì máa ń dágbó ẹlòmíín dákọjọ kan ọmọ àkọsọ ọmọ bẹ́ẹ̀ sọ àwọn ọmọ bẹ́ẹ̀ rẹ tuntun sí ẹlòmíín dákọjọ méjì ẹlòmíín dákọjọ mẹ́ta ayé bẹ́ẹ̀ kọ́ ni bọ́dà àti kẹ́lẹ́ ti kòtò rí bẹ́ẹ̀ pé ọ dákú ni tó sì gbọ́dọ̀ tó bẹ́ẹ̀ pé nígbà tó náà ti padà káwọn àpéyè lọ́kàn sọ so ọmọ àpéyè yóò lè jẹ́ sọ̀rọ̀ láyé eléyìí kò kú mi kò kú sódà ẹni tí ọba ti kú ìtàn wáyé náà ìṣẹ̀mí kan náà ìṣẹ̀mí tí wọ́n ti lọ láyé kàlàf so tí wọ́n ti lè kú báyìí ọ̀sán. tọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ ní pé àlìjánu ọlọ́kọ̀ṣọ ọlọ́mọdé ń ṣe tí màtá rẹ̀ ń zọ́ ní àwọn èṣù àlìjánu wọ́n lè gbé àwòrán ẹlòmíì òṣèlú àti àṣetán ní wọn wà ní òwúrọ̀ tí wọ́n máa ń tàbí tí wọ́n máa ń gbọ́dọ̀ wá sàǹtí máa dada bí kí àwọn máa wẹ̀ ní gbangba báyìí wọ́n máa wọ̀ rí wọ́n máa wọ̀ rí kọ́ máa kú ní oògùn kankan bára wọ́n kọ̀ ṣọ́ ẹ̀ torí pé báwo lè kí ẹ̀fẹ́ bá ṣọ́ dára tán ànábì sọ kíkọ́ sọ̀rọ̀ sọ ká máa ṣe kíkọ́ dáa so káṣe káṣe lókèrè káṣe lókèrè tó yẹ pé àwọn èṣù ẹ̀yìn èṣù àdìgbà náà àwọn nílé wo òògùn yàn àwọn nílé ìdí òògùn yàn ọlọ́run ìdí sùn ṣe gàgá láàrin wa àti láàrin láàrin òògùn wa àti láàrin ojú wọn torí ọlọ́run sọ pé wọ́n rí wọn níbi táwọn ti rí wọn so irú irú àwọn ìyẹn irú ẹ̀yìn tó ẹni tó bá ní gbáwọ̀ rẹ̀ o tí ó kì í ṣe kíkùn báyìí tó pẹ̀lú kí tó bá fẹ́ bọ́ òkú bẹ́ẹ̀ tó tó máa gbé irú tàbàǹdà báyìí táwọn fúlàní náà ṣe táwọn ẹ̀yìn tàbàǹdà bẹ́ẹ̀ ọ̀nà kò ṣọ̀rọ̀ àmì ẹ̀kọ́ṣẹ́ mi kọ́dà àdọ́fà àwọn sukùl mi ṣe ìdá ara rẹ̀ tó ṣàmì àtàbà ọ̀nà kò ṣọ̀rọ̀ náà wa ọ̀nà kò ṣọ̀rọ̀ gbára tó dùnmọ̀ tó fi fi ṣọ́ sọ́kọ̀ ìgbà orí jù wa. so àbí gbọ́dọ̀ gbọ́ pé kọ́ má èso àjẹmí mọ́tò ọkọ̀ àwọn ẹ̀fọ́ ṣe tí màbára yé àṣebí ń bẹ́ẹ̀ náà ebi èṣù èṣù gbọ́dọ̀ ṣe ìtàn tó jẹ́ bàbá làwọn èṣù yẹn ebi ń gbé fọ́tò ẹlòmíì ń gbé fọ́tò ẹ̀dá lọ́nà rẹ̀ bìrẹ̀ tọ́lá mẹ́wàá bẹ́ẹ̀ bí ti má ẹ́ tí ó gbé wọ̀ tí ó ṣe bí yẹn gidi lọ́nà aláàbá méjì ọkọ̀ mọ̀ fi ẹni pé kò lè gbé fọ́tò ànábì wọ̀ sórí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ fọ́tò àwọn ànábì náà bá wọlé ṣùgbọ́n àwọn ẹ̀dá lásán wọ́n lè ṣe gbọ́dọ̀ lè fìtì mọ́ kódà bí àwọn ajẹ́ pépè jẹ́ pé àwọn ń bẹ̀ ní ọgbọ́ òwúlẹ̀ wọ́n lè jẹ́ fìtì náà pé kí wọ́n sọ̀rọ̀ màtá náà wọ́n sọ̀rọ̀ ní ìbáṣe kíkẹ́ láti lẹ́yìn náà bí ẹ̀dá pé gbé fọ́tò ṣe gbàmù ní kẹ̀míyàwó sọ̀rọ̀ oṣù kan lọ́sẹ̀ lóyún òyìn láti ṣe ìtìmọ̀ fún ìgbọ́dọ̀ yìí. nígbà tó ti dé lọ́sọ́dún tó dé tó délé tí tọ́lọ́ tí rí ọkọ̀ máta lọ́kọ̀tì kan ọmọ kọ̀ọ̀kan ti kú èsì èsì ẹ̀sì àgbẹ̀mú kan lọ́jọ́ kọ́tò rẹ̀ lọ́wọ́ aṣọ tó sọ fún un. nígbà tá a máa sọ dáadáa láàrin lóbi bá wọn sọ àwọn ènìyàn máa ń sọ sọ̀rọ̀ dáadáa láàrin pé ah, wọ́n àwọn arí lágbájá rẹ̀ méjì lè kọ́ ẹlẹ́mìí lè níbi mi ìgbàkọ̀dọ̀ èrò ta ni wọ́n á jọ wálé nu wọn rí àká ni wọ́n jọ wálé nu wọn rí etí ọ̀gbọ́ lásọ so lákùn pé káwọn ọ̀dọ́ lọlé káwọn ọ̀dọ́ tuntun ẹ̀rọ ní kọ́dà wọn fún wa rí pé wọ́n wá káwọn lọ́wọ́ àwọn ọmọ wa kọ́ ẹ wá pọ̀ wọn wọn ojú tó lọ mẹ́ta àdéhùn mélòó kan kàkàlá wọn dẹ̀ ti fẹ́ ẹ yọta abẹ́lẹ́ kan bí ẹni ní fámìlì kan náà bẹ̀lẹ́ wọn wọn bá àlájọ ọ̀gáza àbí yọta sóyè sódà nígbà tó ní ká wá fẹ́ ti wá rí wọn ẹ tún wá lọ́jọ́ kejì ẹ wá lọ́jọ́ yẹn ọ̀nà ìtúnkùkù tá ló sọ wọn kò rí bẹ́ẹ̀ kò rárá wọn kò sàmì náà ọ̀nà kọjọ kí kọjọ kí mẹ́rin wá strong wọ́n sì máa dàrá wọ́n máa dàrí dàrú wọ́n máa dàrí dàrú ìwọ tó yìn ní kọjọ kí wọ́n yìn ní kọ́nà kọ́ṣọ́ wọn bí wọ́n tọ́wọ́ àti ìfúnpá àti àti ìgbẹ́ ìgbẹ́ ìyàwó máa tó bí wọ́n àti ìgbẹ́ mùsùlùmá ọ̀nà kọjọ ti wà ọ̀nà kọ́ fi ṣe ẹ̀sọ́ wa kọ́ fi ṣe ẹ̀sọ́ wa bí wọ́n bá àdúgbò ṣe àdó kó fi ẹ̀sọ́ wa bí aburú tó ṣe àdúgbò gbogbo aburú àwọn èṣù àti tàbí ọ̀nà kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ dọ́gba tó lè ṣẹlẹ̀ èèyàn lè ẹgbẹ́ oúnjẹ ohun tó ẹgbẹ́ bá lálà èèyàn lè dàlà ẹni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹni tó ti kú èèyàn lè dàlà jọ nìkan èṣù náà lọ́sẹ̀ pé àràtà náà náà aláàbí tí ọ̀dà ọ̀nà ànábì sọ pé látà láti gbé èṣù náà látọ̀dọ̀ èṣù náà ọ̀nà ẹ̀nà tàbí ọ̀nà ìjọ sọ sódà ní àwọn alára àti ọ̀dà bí ìbá ti lẹ́ ní àwọn alára pé owó olówó ti tìyà bí dúkà bí dúkà ẹnìkan ti tẹ̀yàn àbí sí àwọn pé èṣù náà ọ̀dà tó bá aláti ò ti dáhùn so làwọn anábì náà yóò fi lálẹ́ àwọn yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dá èṣù aláti alájàkújàkún ètò ìṣúná mi ti wá àwọn kan ṣọra ń bẹ́ẹ̀. ẹni tó bá ní ìṣòro ìbò tí ó bá ń sàmì ń kí aṣù lọ́wọ́ ẹ lè jẹ́ ẹ̀yàn tó ń lè jẹ́ ẹ̀yàn kó bá wa kí kíkún lẹ́yìn ẹ̀dín kí aṣù pẹ̀lú àníyàn olóòrùn pẹ̀lú àníyàn olóòrùn ní abájá kí ló sàn ní abájá kí ló sàn tó bá tó bá rí tó bá gbọ́ àsọ́rí ah, tó bá fẹ́ tó bá rà rẹ̀ lómi wọ́n jọ fẹ́ kí aṣù wọ́n jọ kí jọ̀mọ́ àbí ọ̀rẹ́ àwọn ẹlòmíì lòun náà lọ fi àṣírí fún rẹ̀ kókì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alimam shafi sọ àti imam ahmed madabu wọn ọ̀tọ̀ kí ló ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ kí ló ṣe bẹ́ẹ̀ ó sì wọ́n sì ní ọ̀dọ́gba ju ọ̀rọ̀ alimam malik àti alimam àti hanifa wọ́n sọ pé rákà àwọn yẹn ti papọ̀ wọ́n sọ pé rákà àwọn imam tó kí lẹ́yìn lánàá àṣù kò takora sórí àṣà kò sọ pé kí kò sọ nǹkan tí ò tọ́ kò sọ nǹkan tí ò tọ́ torí pé nínú àwọn sọ̀hábà nàbí ọ̀dọ́ ọ̀nà àlékún àti náà tí wọ́n ti kí iṣẹ́ ìkan pẹ̀lú àmì àwọn àmì máa fún ìjọba lọ́dọ̀ àwọn àwọn fẹ́ sọ̀hábà wọ́n bá ti kí iṣẹ́ ìkan pẹ̀lú àmì sọ̀rọ̀ àwọn èèyàn wọn máa retí sọ̀hábà yìí kò fẹ́ fẹ́ náà dá bí akápá àmì sáfì ìṣàdá ọkùnrin dáadáa sódà wọn máa lè ti wọn tí wọn bá ti dé wọn kàn án lóbi ìṣáyẹ fún àwọn èèyàn nàìjíríà ti kíṣẹ pẹ̀lú anábì sọlùsọ wọn kàn án sí kí wọn kàn án lóbi ìṣáyẹ fún àwọn èèyàn ìrìn ìṣáyẹ tí wọn ti pẹ̀lú anábì sọlọ lọ sọlọ ọjọ́ wọn ẹ̀ẹ́mẹ́jì lójúmọ́ أنا ẹ̀ka lóṣù ọ̀sán. wọ́n ti máa di في tí wọ́n fi tí wọ́n fi nọ́mbà fáwọn èèyàn wọ̀nyẹn náà fílàní. ìgbà tó jẹ́ pàrọ̀ tí ó fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ pé kò lẹ́yìn ẹ̀ ti ń kí náà fílà bí àpé náà fílà tí wọ́n jẹ́ àbí. tó mìíràn àwòlà tó lẹ́tọ̀ọ́ sí jù ní pé àtùmọ̀tí àníyàn ti yàtọ̀ àní àwọn sàbí eh, mahab ọ yàtọ̀ pé tọ́ǹkì àní àná fílà àmì àwọn pé wọ́n fi ọ̀ràn ní gbaa yìí báà ní ọ̀sẹ̀lẹ̀ bí ọ̀sẹ̀ lórí pa níbi eléyìí náà kò yẹ kó lórí pa nígbà tí ọ̀ràn ìtàjọ́ tẹ́ tí wọ́n bá ń kí àtàwọn ìtàn máa kí ọ̀ràn yà ara wọn máa kí yà sí àníyàn bá ẹni tí ń ká ìlà ẹni tí ń ké aṣọ aṣọ àmì aṣọ lónìí so ìmọ̀ lẹ́nu tó dọ̀dọ̀ jọ láwọn bàbá tó nínú. àǹfààní ẹ̀sìn ni pé pọ́blẹ́mù ládàjọ́ náà pọ́blẹ́mù ládàjọ́ náà èyí tó rí kí ayé làkùn ẹ̀ tó ní ládà ìràn kan tó tún káṣí fún ẹ̀ tó ní ládà ìràn kan tó bá tó bá sì yẹn tó ní ládà ìràn máa ń ló sì wá padà kíkẹ́ kọ́ kí á sì rẹ̀ fún rẹ̀ àbí ọlẹ́rẹ́ ń tàbí kí á ṣe ọlọ́ọ̀bà ni wọ́n ti

lọ́dọ̀ kìlọ̀ kó tí imam bá lọ́dọ̀ kẹrin tí wọ́n bá lọ́dọ̀ kẹrin tó bá jókòó tó ṣe tọ́ṣáróòjì àwọn tó ọ̀dọ̀ tọ́ṣáróòjì wọ́n ọ̀dọ̀ sálámù. so ìbánu àwọn tó ń fẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n tàwọn ọ̀dọ̀ lọ́dọ̀ torí pé sọ́tò rákà àwọn ti yàtọ̀ síra wọn kàkà àti ìyàtọ̀ síra wọn yóò wá pa ẹ̀dọ́ kí mọ́bìlì ẹ̀dọ́ kí iṣẹ́ ẹ̀ kó ya pa ìmáàmù tó ń kí òun lórí pé ìmáàmù ọ̀dì ìjọba sì tẹ̀ wọ́n jókòó. so ìgbà tó yẹ pé ìrántí àǹkí ìrántí àǹkí gbà tá a wà ní fọkàbalẹ̀ ni a lè fi jọ ọ̀kan náà àwọn tí àwọn àǹkí gbà tí wọ́n bá wà ní payà lórí ìgbà tí wọ́n sì ní bá jagun ní wọ́n jagun kẹ̀kẹ́ lógun ìtòrí ẹ̀sìn kò yẹ kó jọra kò yẹ ká ti wọ́n jọra wọn ẹ ká fi ṣe kí n torí pé ní ìgbà kankan máa yàtọ̀ sígbà tí wọn bá wà nípayà ṣe hàn pé wọn nígbà náà bí sọlọ sọlọ láti kí wọn fún wọn nígbà tí wọn máa ń jà tí wọn níbi nígbà sọlọ sọlọ tí wọn ń jà wọn pẹ̀lú lógun pẹ̀lú àwọn sọlọ àbáwọn ìjọ náà lè hàn jùlọ yẹn. wọn dàgbé kan wá ọlọ́run ló ṣe náà nàkà náà ìjọ lọ ìdí nìyẹn tí ọlọ́run fi ṣègbè fúyẹ́ fún àwọn mùsùlùmí pé tí ẹ bá ti wà nínú èdè ìpayà ẹ ń bá àkùdí ìjàgbọ́n ẹ̀jà àwọn olómi torí ẹ̀sùn sáà ẹ̀sùn òfin lókè àbí ìpayà mi tẹ̀ ṣẹlẹ̀ bí òfin wa ní kí wọn ẹ kì í bí ọba ti dà sọ mọ́nà tí ó ṣe wà ní ṣẹlẹ̀ àdúgbò ti dà so ó yàtọ̀ àlẹ́ fi ṣe sí ìgbà tí ó kàn balẹ̀ káfíjọ́ ọ̀ṣẹ́ sí ìgbà tí a bá wà nípa sínú ọ̀nà kan ọ̀nà yẹn fẹ́ jọ ọ̀nà kan náà àwọn ọ̀nà tí wọ́n lè fi ọ̀nà kàwé fáwọn sọ̀hábà ìyàtọ̀ sì ń bẹ láàrin nǹkan méjèèjì látara bẹ́ẹ̀ kò tọ́ kí èèyàn ṣe fún mi o kéèyàn ó kí májú lẹ́yìn fi ṣe aláǹbàlà tó ní Thank you. ti ń pe láàbàwí ẹ̀ lọ́wọ́ jẹ́ wípé ṣe pé tọ́wọ́n bá tọ́ba lóṣèlú bí pé náfìlà ni àbí náfìlà ń pàwọn kí náà ń pàwọn kí náfìlà yìí so ẹ tó ń tó tó tó bá kí ọ̀rọ̀ yìí lórí bí hadith náà tọ̀tọ̀ síwájú ọ̀rọ̀ èkì ọ̀rọ̀ ọ̀rọ̀ èkì lẹ́yìn tí bá ń pẹ̀lú àníyàn bọ́n kí ọ̀rọ̀ yìí kí wọ́n sì máa kí náfìlà tó ti yẹ fẹ́ẹ́. Alaikum salam. Alaikum salam. Jadi awak jenis saya riwayat itu orang. pé àwọn náà a wọn lọ́jọ́ kí ọmọ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà bọ̀ sọ pé wọ́n gbé gbàgbé ọmọ wọ̀ àwọn na adárí dànù àwọn náà níbi wà إنهم يرونكم ọdún ayé sì nù ọ̀rọ̀ àlùkòyàmà tó pé àwọn máa rí wọn kàn lórí wa àbí kọ́là gan kò wá pé àwọn máa rí wọn kàn lórí wa lọ́jọ́ àlùkòyàmà. ọjọ́ àlùkòyàmà ọjọ́ ẹ̀san

fi ọ̀sẹ̀ tó ń kálukú jọ àbí tó ń kálukú ẹ̀ ṣe tó ń kálukú ọ̀bàrẹ̀ ń jọyìn ọ̀rọ̀ yóò dùn pé kọkùnrin ọmọ obìnrin lọ kóbìnrin ọmọ ọkùnrin lọ fẹsàn pé káfíńtì láì gbọ́n sẹ̀sáfù ọlọ́run ọ̀bọ̀lọ́wọ́ tó lápàdé àdìgbò tí ò tó ga nílẹ̀ yìí gan-an ọmọ jàrá burú tí nǹkan tí kan ìpàyà bá tẹ̀lé ìpàyà gan-an ọlọ́mọ jàrá burú ẹ̀rọ kan ọlọ́mọ jàrá burú ṣé àtọkùnrin àtọkùnrin náà ríra wọn náà má jàlá burú kọ́dà ìyàwó àkọ́kọ́ ìyàwó náà má jàlá burú kọ́kọ́ ṣọwọ́n bẹ́ẹ̀ tó dùn sùn. <laughs> bí kankan yàrá ṣe kíni kan wọn kọ́ kó máa ṣe bí ó ṣe sásàlá náà máa wà lẹ́nu ayé bẹ́ẹ̀ kọ́ ni. so ọkùnrin obìnrin wọn lè ṣubú lóra wọn lè da wọn náà má jàlá burú kí wọn kò sẹ́ni tó máa kò sí kò sí kankan kò kóra kò sí kéwé kò sẹ́ni tó jẹ̀rú jọra wa bẹ́ẹ̀ ni pé bóyá àwọn àrùkọ́ àwọn obìnrin ni àbí kìnnìkan kóra kọ́lá má jàlá burú kọ́lá kásọ̀ sí

àti àti àwọn èèyàn àtàwọn àgbẹ̀ náà sọ̀dọ̀ náà sàn lẹ́sà ẹ̀yìn tó ti dáadáa yóò jẹ̀ sàn ẹ̀ tó ti kí ni o ẹ̀ tó bá sàn lórí sàn àbúrò tó torí pé ọlọ́run jọ lakùn ẹ̀sìn bọ̀ wá lọ́nà kí ni tó mọ̀ ọ̀nà kọ́ Good day. Yeah. um, hmm, understand question. Mm. Ètò ìṣẹ́jọ́ tó bá ní ọwọ́ àti ìmọ̀lẹ̀ ìdíjọ́ ìdíjọ́ rẹ̀. Ọ̀sẹ̀ kankan tí kúrẹ́ náà wà nínú rúùmù. Ọ̀sẹ̀ kankan. Ọ̀sẹ̀ kankan tí kúrẹ́ náà wà nínú rúùmù. Ìgbà tí èso pé ìgbà tí olùkọ́ yà jẹ́ kóra nìkan jẹ èèyàn ń ṣe èèyàn ń ṣeré pẹ̀lú ìyàwó yẹn àtọ̀tọ̀ yẹn wọn bá bóyá ni wọn àlè tí ó wà apàtì yẹn wọn máa ṣe ló ṣáà ṣe ìgbà kan so èèyàn ò ṣe kankan tó náà bẹ̀rẹ̀ tó ní wọn. so ìyẹn wọn kàtà ọba fẹ́ lásìkò wọn wọn wọn bọ̀ra rẹ̀ náà. wọn bá bá rẹ̀ dáná làmá ti bọ́ tẹ́tẹ́ tẹ́ dáná sí ètò ọ̀sẹ̀ kìíní bẹ́ẹ̀ so bó ti jẹ́ pé wọ́n fẹ́ daṣọ bóra làmá ti fẹ́ daṣọ bóra wọ́n lọ́ọ́ jẹ́ pé kì í fi gbayọ̀ ọ̀ṣá wọ́n wà nílẹ̀ ara wọn ṣe oge so kò sí nǹkan ẹni pé tí wọ́n bá bọ́ra tí wọ́n bá bọ́ra lẹ̀ wọ́n láti lè 所以没关系，让他这边回来，让他去，后来这个那是国内有，人，呃，跟老师玩的我给他把刀吧，就是也是，是的，现在在看那么那么多回来。òṣèré ọ̀fẹ́ tí tó bá àdúgbò lọ́mọ ti máa rí o tó ṣe kọ́ tí ọ̀sẹ̀ pẹ́ kórí òwò rẹ̀ ọ̀run yẹn ni tí ọba sí tí ọba máa jàrọ̀ bí ìṣòro rà ṣẹlẹ̀ sí ọba máa jàrọ̀ bí kí ọba bẹ́ẹ̀ tó ṣe ní kíni kankan asọ́fà yà yìí kíni kankan kọ́ṣọ́ ọ̀ṣọ́ ẹ̀kọ́ ó jẹ́ pé àǹtí ọ̀dọ́ náà náà kàn dojú bá ọ̀gbọ̀dọ̀ owó ọ̀gbọ̀dọ̀ owó ìrònú òwò káwọn ọmọ bẹ́bẹ̀ fẹ̀jẹ̀. so níbi tí wọ́n sọ ni pé àwọn ẹ̀yàn kí wọ́n tẹ̀lé kí wọ́n sọ ẹ̀ kọ́ wọn kẹ̀kẹ́ náà tẹ̀lé bẹ́ẹ̀ àwọn náà tí wọ́n tó bá yàn bá dá wa pé kì í sọ̀rọ̀ àgbàtà náà fún òṣèlú kí ni yóò fi ń bẹ̀. so ṣùgbọ́n ṣẹ̀rẹ́ afẹ́ pé ah, kí wọ́n má ṣe bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ ń pè yóò ń dàbí láàbù nìyẹn kásọ̀ àwòrán kejì àbí sátọ̀ àwòrán kejì kí ọmọ ọjọ́ ọ̀bí òkú rẹ máa wà láì sí bùkátà kan ìpínlẹ̀ pẹ́ fẹ́ fọ̀gùn sára pé wọ́n á di kàkà dùn ló gbé ọtọ́ rẹ kó lára ní ìwé ẹ̀ ọ̀tọ̀ ni yẹ wọ́n fẹ́ tọ́jú àdàtọ̀ kan náà ṣùgbọ́n kàn kó kàn máa bọ́ wọlé lásán tó ní ìlú kò ní kọ́ bá òkòlè kò ní kọ́ wà ọ̀pọ̀ ọ̀rọ̀ la náà bá bùkátà ọ̀fẹ́ toilet ọ̀fẹ́ ju kìnnì ẹ̀hẹ́n àbí ọ̀fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ nígbà tí kọ́lé ọdún léèrè tó ọ̀rẹ́ kìnnì ẹ̀ lè má máa wọ ó lè lọ́rọ̀ pé ọ̀rọ̀ ọ̀gbà tó dáhùn sí ọ̀sọ̀ jáde torí ooru àbí torí ìkàlẹ̀ ẹ̀hẹ́ ìmọ̀ àti ìsúkọ́tà alárakùnmọ̀gàlábà ìyàní tó tóbi náà rẹ̀ lọ́kọ̀ sílẹ̀ bá ṣe ẹ̀hẹ́ ọlọ́kọ̀ ṣàmì fẹ́ bukata ìyàwó àbí wọn fìyàwó ẹjọ sùn àti àbí tọkọ àti ìyàwó bá jọ sùn kò sí ẹsẹ gbogbo náà wọn lè fi àtàkì wọn lè ṣe ní àtọ̀ sí yẹn ìtọ́ ọmọ rárá tó di yẹn ọmọ àgbàlá tó ní yẹn. Tọ́lẹ́tọ̀ tọ́lẹ́tọ̀ kan máa dáná máa ṣáájú tọ́lẹ́tọ̀ kan máa dáná máa ṣáájú nọ́sàtì ìgbà lọ́ọ̀ tí èèyàn ti ń kírun èèyàn wá sínú ọba kíra kọ́ nọ́sàtì káwọn á kírun bẹ́ẹ̀ káwọn á sínú ọbẹ̀ irun òun náà mẹ́kọ́ gbọ́dọ̀ tí a ń ṣe nọ́sàtì tó bẹ́ẹ̀ làwọn àìbàdà ti náà oríṣiríṣi ìjà kan fífa ti tẹ̀sán ọba rí ike koran ìkọ́ ẹ̀ náà koran ìkọ́sùn àlẹ́ mọ́hásọ̀lọ́sọ̀lọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ tó jẹ́ kìíní náà tó tẹ́tẹ́ tó tẹ̀lé di ẹ̀kọ́ lábára ẹ̀kọ́ yẹn sọ torí pé iná sáà ti gbọ́ sára ti ṣe ọmọ ṣẹ́ tàbí gbọ́ ìdílé àlọ́kọ̀ọ́ àkùránù yẹn àkùránù yẹn àti fúlàní náà sọ ìṣọ̀rọ̀ ìwọ̀n kan máa ṣe kọ́lá kọ́lá kò bá mu ká mu ní kí wọ́n máa ṣáṣí ní kíkẹ́ tó máa pààrọ̀ léèrè báwa ní sẹ́fẹ́ fìlẹ́sìn

tí ò sí ìbàrẹ̀ tó láti pé kò ní nǹkan tayọ ọjà yàtọ̀ láyé òkè sí àpéyìn yàtọ̀ ìgbàanì tí wọn máa ń bí wọn ni pé ìgbà tó wà tó wà mọ yàrá pé nǹkan ẹ̀kọ́ máa ṣe ní pẹ̀lú pé ẹ̀kọ́ ṣe kí báyìí ẹ̀kọ́ ṣe kí báyìí a ṣe kí n ayé gbẹlẹ méjì á fẹ́ràn àbá sàlàyé fẹ́ràn àbí àbá sọ fẹ́ràn méjì kan nǹkan tó yẹ pé làákàrà máa gan tó máa gan adé sùn làákàrà náà kò tó yàtọ̀ sí pé kò ní kò tó kò tó náà báyìí wọ́ọ̀rì ẹ̀ṣẹ̀ kìíní wọ́n tí a bá ti wọ́ọ̀rì ẹ̀ sàlàyé fún wa bí tí a bá ti máa tó ẹ̀ sàlàyé fún wa kò ẹ̀ kìíní àti bẹ́ẹ̀ ẹ̀ sàn wá mú jọ́sìn ọ̀tá ti bá wà lùsẹ̀ kí wọ́n ti pè ilé ìṣàṣọ àbí kìíní kàrí torí ìta mọ́sáàsì máa ń ní ìdájọ́ ọmọ mọ́sáàsì jẹ́nu mọ́sáàsì bá gbọ̀n lọ káàkiri ọlọ́dà tẹ̀sí máa ń lọ káàkiri máa ó ti sún mọ́sáàsì mọ́sáàsì ló sì ní káàdì mọ́sáàsì ìta mọ́sáàsì yáyì. wọ́n á kọ́ra bàṣí akàdá fapọ̀ bá a ti bẹ̀rẹ̀ ṣèdọ̀tí sínú mọ́sáàsì nìkan àwọn àtàwọn bẹ̀rẹ̀ ṣèdọ̀tí síbẹ̀. nígbà náà ní padà kó wọn bá mọ́tò tìmọ̀ dáná so kò bá mi rárá wọn kò sàmà náà kò tọ́ rárá pẹ̀lú kò tọ́ rárá pẹ̀lú. wọn náà wọn dára tí kí bá tán lọ ṣẹlẹ̀ dáná tí wọn bá lọ lẹ́bí wọn sì fi ń sọ ìnira mẹ́rin tó náà ti máa sáré kò tà. wọn tó bá ti bí àǹkàtà náà àbáwọ̀ yẹ káàkà kan ti tara àlẹ́ náà lọ kí ẹ máa kà kékeré tá à ń dá pé ìjà kékeré ni tí ààrẹ kò ṣẹlẹ̀ nílé wa ààrẹ ká jẹ kó ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ìdọ̀tí bá ti lẹ́kùn lé wa dọ̀tí ẹ̀dí ká lákòólẹ́ kan sí ọ̀sán sí ọmọ dọ̀tí kọ́ ọmọ máa gbìyànjú wa lọ tábà tó dọ̀tí ká mu bọ́yá ká sì yẹn tó sẹ́kùn máa sáré sàtọ́tò lẹ́nu ilé wa tó yá mu. ẹlòmíì ọ̀dẹ kò lè fi bá ọmọ ṣe rárá ọmọ tẹ́kùn gbẹ lọ́bí mu kó lọ àwọn dọ̀tí nílé kó ṣe yóò na nígbà tí àwọn bàbá tẹ́kùn náà lọ́bí òdòdó kìnìún ọdẹ má ṣe sà kọjá nǹkan tó náà ní kábàbà lọ ju nǹkan tó yára sí wa gan lọ odò tó jẹ nǹkan tó kìá náà kábàbà lọ ju ti lọ. jìyà lọ́jọ́ lọ́jọ́ tí wọ́n ṣe lẹ́tọ̀ tí wọ́n jìyà bí wọ́n ṣe lẹ́tọ̀ gan ṣe tó ṣe lẹ́tọ̀. kí ló ṣe lẹ́tọ̀ fún mi ń bẹ́ mẹ́ta. Fọ́lá ọ̀jẹ̀ tí wọ́n bá mi bẹ̀rẹ̀ mọ́tàkì tó ẹ̀sìn ọ̀jẹ̀. Ìjẹ́jọ́ dọ̀tí mọ́tàkì pẹ̀lú samuru samuru ẹ̀hẹ́ samuru àdédàn nǹkan bẹ́ẹ̀ ẹ̀hẹ́ ẹ̀ṣiṣẹ́ kíyẹ́ ẹ̀ lè jẹ́ mọ́tò ní àwọn jẹ́ra ẹ̀ṣẹ̀ à ń jẹ́ wà á jẹ́ fún kò bá mu ẹ̀rọ àdé ẹ̀kíní kan tẹ́ tẹ́lẹ̀ bí sọ́tọ̀ sọ́tọ̀ tó àwọn kan tó máa ń tó ní yìí pẹ̀lú ọjọ́ pẹ̀jẹ́ pé ọjọ́ tó wáyé náà náà náà náà pẹ̀lú náà ní ìlú ó máa bọ́ sí fífi pàtì ní ẹ̀sìn lọ́sọ́ ni. wọ́n bá èyí tó bá sì jẹ́ tó àjọ ẹ̀sìn mú mọ́sì wọ́n bá sì jẹ́ tó mọ́sì ọjọ́ tó bá sì kẹ́mi dáná aláàtì aláàtì ọ̀tọ̀ ọ̀tọ̀ ṣe ọ̀tọ̀ ṣe. ìfọ̀rọ̀ àbọ̀sọ̀ ìfọ̀rọ̀ àbọ̀sọ̀ ìfọ̀rọ̀ àbọ̀sọ̀ ìfọ̀rọ̀ àbọ̀sọ̀ ìfọ̀rọ̀ àbọ̀sọ̀ ìfọ̀rọ̀ tó kò bá mu rárá nǹkan dáná lára bí ọ̀gá wa ń pè pé kò dé mọ́tàdé kò dé mọ́tàdé bí àwọn adájọ́ ló lè kàn èèyàn káwù nǹkan ìdẹ́bí kí àwọn lọ àbí èèyàn ṣe ìlọ́wọ́ hòtẹ́ẹ̀lì àbí èèyàn tó ẹ̀fẹ́ gba hòtẹ́ẹ̀lì kí wọ́n wá tàbí èèyàn bá wọn hòtẹ́ẹ̀lì dẹ́sẹ̀ rí kí wọ́n máa lọ lè bá síbi kí yóò dọ̀ hòtẹ́ẹ̀lì kí wọ́n lọ lè kótó wọn kọ sọ̀rọ̀ náà tuntun nígbà àwọn ọ̀tẹ́ mi wọn ti dé pa sọ̀rọ̀ láwọn ọ̀tẹ́ mi ńlọ pa tó lọ tọdọ wọn sọ̀rọ̀ náà ẹ ẹ dọkítà bá lọọ fún ọ̀tọ̀ ìyẹn sọ nígbà tí wọn kẹrin gbà tí wọn kẹsí wọn fẹ́ jẹun ọ̀rọ̀ tó kí wọn bàbá sọ̀rọ̀ wọn àwọn náà tẹgbọgì wá What does it?

wá tún ṣe bó ṣe lè kọ́ paláró ìgbìgbò ká ní bá gbà sọ̀rọ̀ kò tó àmọ́ ó ti kó rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ náà wọ́n máa wọ́n máa lọ máa fi kọ̀rẹ̀ tó wọ́n fẹ́ náà wọ́n náà sọ fún wọn fẹ́ nǹkan yìí wọ́n sì lè kọ̀ ní pé mi kankan wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa lọ lọ́dún náà ìsánkọ̀ náà mo lè fi ṣe ṣe